i am finished the book today. Mm. It took me about three weeks. Mm. The Lord revealed and revealed as, as, as the Holy Spirit is bringing it and putting it down. And all the people he mentioned, I put it there. And I went to send a copy to them. But the only thing I would do, they said, Tinubu should beware of Bajabi Amina, mm. beware of MC Oluomo, beware of uh, the people of Lagos State, and then beware of uh, uh, all these ladies if he's as uh, ministers. because virtually all of them uh, they've slept with one minister, commissioner, or all before they got to the place. He was the first governor, so so heartless, so mean, bringing his, his son on board. The father is there, his son is there. Why did your son go to school? Why don't your son wait for his own time? Then the boy was helping his father to embezzle. All right, you are welcome back again. This is Twelve Star TV. Thank you for watching us. Yes, in this video, we want to talk about um, the management lawsuit against Mubarak's father, Ondo State Governor, and many other developments across the nation. Yes, thank you for watching us. Mubarak's management is suing his father for defamation over claim he made about a thumbprint-only will. Yes, here is the allegation. Mubarak's father, Joseph Aloba, said in an interview that his son left behind an unsigned thumbprinted will, but the management denies the will exists, calling it unprecedented and unreal. The management is now suing for 200 million and demand publication on social media for three days and apology in a newspaper for 14 days. Failure to comply with this will lead to court action. And lastly, on that, the management want Mr. Aloba to publicly take back his claim and apologize with hefty consequence if he doesn't. And now concerning the Ondo State Governor, let's listen to what Prophet Marcus Tibetan said in this video. And please let us know your own opinion in the comment section. Kindly subscribe to Chefstar TV Thank you for watching us. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. Uh, Orimi's unlucky should learn a lesson. I think Orimi's was not young when Abacha died. Orimi's was not young when Abiola died. Orimi's was not a baby. You know what I'm saying? Yes. When when the Chibok girls were taken away because of political gain, then you will know little about uh, uh, Abakari, Funtua, and uh, Ezerebe who sell ammunition. Because the Bible said in the book of Isaiah 3:11, ó ní sọ fún olódodo pé yóò yèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kó sọ èèyàn búburú. Then Proverbs 16:1-10, ó ní gbogbo ọ̀nà èèyàn ló mú lójú ara ẹ̀ ṣùgbọ́n ibi níwájú Olúwa ẹnu bá wo first Corinthians six four to ten oníkà tó lè pe góòlù ní góòlù ó lágbàánu náà kọjá then when you look at first Timothy four five and six Only in tó bá fẹ́ ṣe nǹkan tójú ò tí ì rírí ó lójú èèyàn kan ò tí ì so automatically ayé dá ti Ondo state ẹ lọ́ọ̀kì orí mi sàn gbogbo orúkọ wọ̀nyí orúkọ téèyàn jẹ́ ni àìmọye lọ́ọ̀kì tó wà lálàgbọ̀n àìmọye orí mi sàn tó wà ní àtìmọ́lé àìmọye orí mi sàn tó ti kú tí ò tẹ̀ dáyé tí ò parí school sat but ìpín àyànmọ́ kò gbóògùn wọ́n ti kọ́ pé ó máa débi tó dé yẹn then kó wá rẹra ẹ̀ sílẹ̀ kì í ṣe kó lọ mú gbogbo àwọn ìlàjẹ àwọn ọba àwọn tí wọ́n ti kù díẹ̀ káàtó kó lọ máa gba advice lọ́wọ́ What he, he needs to do is to kneel and tell God you need a prophet at this junction now because when you look at Psalm 105 verse 12, 13, 14 he said he made he caused famine to come to the land and sent Joseph to go and build the cat. He built store cities. Wọ́n ta gbogbo ìrìn tó rìn nílé ọba bó ṣe lálàá bó ṣe ta bó ṣe dọ́rẹ̀dẹ́ pọ́tífà bí wọ́n ṣe tẹ̀sí ẹ̀ wọ́n ṣe ní kó wá bá wọn sùn bó ṣe dẹ́wọ̀n bó ṣe débi tó ń lọ. so tó bá pé tiẹ̀ kò tó ti Joseph òun bọ̀ Joseph ò bára jẹ́ kò dẹ̀ rán oró kò ya oró kò dẹ̀ kanra máwọn èèyàn kò dẹ̀ díjú máwọn èèyàn kò dẹ̀ fine fault Even the first day he saw his brother in the book of Genesis 41 verse 16, 17, 18. Ó ní ẹ ṣe eléyìí kí ẹ là nítorí àmì God-fearing person. Then the other one is, he said in chapter 43 from 10, only peace be unto you. Once you have brought my brother Benjamin. Then Genesis 45, 1 to 10, he said, he said, èmi ni Joseph tí ẹ tà sóko ẹrú. Don't be annoyed, don't be ruffled, don't be perturbed. I am the one that what? that you sold into slavery, but here comes where I am today. So they were happy. In 47, they summoned all his family to where? To Egypt. But he never tells his story to anybody. He never tells his story to anybody. All the, the minister, the commissioner for finance, and all the commissioners that work with me, uh, Akirodolu, they are rogues. They are, they are rogues. Then I even gave Mimiko a safe landing with all the atrocity that he committed in Ondo State. Mimiko is from Kogi State. We all know. He embezzled, and even in America, he left some dollars into the hands of some people where he, when he visited them. It was after six months they said, The money you kept in our account, come and take your money. How wasteful he was with his wasteful exorbitance. Then Akinodolu saw all this scene in order to alleviate the problem, suffering of the people of those states, he gathered all the whole place with Igbo. Every big project, Igbo. He was the first governor. So, so heartless, so mean, bringing his, his son on board. The father is there, his son is there. Why did your son go to school? Why don't your son wait for his own time? Then the boy was helping his father to embezzle, stealing, taking wedding out of Nigeria. And that's why I told him the other day You see the suffering of all these people, and you are taking wedding out of the country. One day they will bring your call from from abroad, and that's what happened. When they were even saying that, oh, he was he was he died in Ibadan, he died in uh, Eko, he died in uh, Lekki, he died in Ghana. I said no, he died in Germany, because when he was going to Germany, we saw he was the plane. Do you know the amount of money the state has wasted on a credit? And everything was a wasteful, waste, waste and waste tomorrow and he was so rude. None of his friends benefited from him, unless you are evil from the mother's, uh, the wife's side. Do you know the number of amount of money dollars the wife took out of illegal uh, um, those State? He went to go and form his own empire? Go and be a senator, this and that. Do you see? If you believe you, you are smarter than God, remember Second Samuel 14, 14. Then remember Psalm, uh, uh, Psalm 49. You can read. Then when you look at the book of uh, John, John 2, from verse 20 to 24, 23, 24, 25, all the God, those State has never been one day lucky about good governance. The people who are rogue, retired half-man people. Look at how he ruled to all the governors, all the, all the kings, and the, the innocent boy killing about them in a, eh, in a war because of land or no land. And look at the, the chieftaincy affair. He only has the ministry. He was the one for Akeredolu to be abusing king, talking rudely to the kings, even the, even the, the king of Ondo, on, uh, on uh, Ikale, because they are ló ti bírú ẹ̀ lọ́mọ ló fi sọ pẹ́dà fún gbogbo wọn look at all the reserve táwọn in oh, Ikale Bojule. everybody Bojule. olóhùn lease out kí ló kàn é pẹ̀lú now they will collect it back now they will collect it back Akeredolu hùwà bẹ́ni pé kò Koniku. kú òun àtìyàwó ẹ̀ ìbọn wọn ò dẹ̀ burú tó pọ̀ tó pọ̀ o ìyàwó ẹ̀ ló burú jù dẹ́ni ọmọ tó lè dẹ̀ bí olè náà ló máa yá àwọn ọmọ ìtótó fílẹ̀ wọ̀nyí dẹ́ni kò gbogbo ṣe bí wọ́n bá fẹ́ change wọ́n lè change tí wọ́n bá fẹ́ change ṣé wọ́n ti rí pé ilẹ̀ ti mú bá wọn sìn EFCC máa wá síbẹ̀ then wọ́n máa make attempt àti fẹ́ impeach government náà because àwọn tó ti jí owó máa forge signature signature governor then nígbà tó ti sick ìgbàlá kí ló ti resign is it do or die ṣé kú síbẹ̀ tàbí kú síbẹ̀ so that's bí àwọn tó kọ àkọ́mọ́ bí mo ṣe sọ fún àdé olúwa ṣe rán mi sí àgàgbó ní táìmù yẹn nìyẹn kákàtó àgàgbó àti mo tí yó a ṣe gbogbo ẹ̀ àgàgbó ìsàn bẹ́ẹ̀ta ọmọ òróbò ni gàlagàlà gàlagàlà gàlagàlà títí at the end of the day owó nepa owó ti bí torí wọn ti sún mọ́ Ọbásanjọ́ ìyẹn ni mo fi sọ pé olúwa sọ pé ó máa kú lẹ́ẹ̀mejì hmm. lẹ́yìn tó kú tán plane tó jẹ́ àwọn tó bá kú lẹ́yìn lẹ́yìn náà ti mọ̀ gbọ́dọ̀ ṣọ́ra gbogbo àwọn tó bá gba invitation wọn lọ pay last respect last respect for the way play Is that when beggar die there is no comment sin except the God when beggar died no comment it's only God that that, that uh, bless the death of a princess so brethren ìkọ́ tí mo kàn fẹ́ sọ kákànkọ́ mọ́ ni gbogbo àná là máa kú ibi tàdé ọjọ́ kan la wá oṣù january oṣù march oṣù kan ló gbé wa wá oṣù kan ló máa gbé wa lọ december ló gbára akérèdọ́lù lọ bá a ṣe sìnkú ẹ̀ february ó ti lọ agolo náà wé kiri wọn bá rọwọ́ sínú kásikẹ̀tì yẹn ọ̀rọ̀ akérèdọ́lù yẹ kí rántí ìtàn kan tó ń sọ ní one of these asian countries the man was so rich was so rich had seven wives then when they all they, they all they were all doing fine everybody is doing fine but one of these faithful day after forty years he said the, the young man has cancer so the first wife escorted her to the hospital, him to the hospital, maybe for one or two times, said, I cannot make it. Then the last wife followed to the last day. So when the, that one wanted to die, he said, you know what? I leave your house for you. If I eventually die, go and withdraw my money in the what in the account and put it in the check. So put it inside my casket. So when I get there, if I, if, if I need the money, I will be able to find it when I get there. So then at the end of the day, you cannot But they, can, they don't spend, money, spend money in heaven. Jeremiah seventeen he said it ó ní ìgbéni fẹ́ni tó fi àríkèrè òkú ọjọ́ ní ìdílé Akérédolú àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ wọ̀nyí ta ló ti lówó rú eléyìí and look at the bunker wọ́n fi wọ́n fi ń yangàn nìbàdàn wọn ló bí ó bí the bunker ó bí the bunker ó ń ra ilé ń fọ́ káàkiri ṣé ó kọ́ mọ́ lára àjùmọ̀bí family àjùmọ̀bí ti lọ wọ́n ti lọ sí Switzerland wọ́n ti lọ owó tàjùmọ̀bí kó síbẹ̀ of recent wọ́n ní owó yẹn ò ní wọ́n ní kò sí next of kin nǹkan tó ń ṣe fún mọ̀ bútú sẹ̀tẹ̀sẹ̀kọ̀ wọ́n ti tún ṣe fún wọn padà ṣé ìwà ìwà Nelson Mandela lélẹ̀ ṣé ìwà ẹ̀náhòrò lélẹ̀ ṣé ìwà bàbá pa ìmọ̀dù lélẹ̀ bí gbogbo a máa hùwà bí ẹni pé ọmọ àlè ló bí wa ó ti pọ̀ jù èèyàn lè jẹ àpò ráìsì kan tán lójúmọ́ èèyàn kan lè jẹ màálù kan tán lọ́sẹ̀ èèyàn kan lè jẹ ewúrẹ́ kan tán èdè èèyàn oyún òdìdí adìyẹ agric ò lè dá nìkan jẹ tán kí ló ta fi hùwà àfọ́nú àfọ́jú àfọ́kù lẹni tí ò ríran ẹni tí ò lọ́pọlọ gbogbo investment tó wà lọ́ndọ̀ state òun àti ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ nígbà tó kú five five million náà lọ yọ l'account tó ń sáìn fún ìyàwó ẹ̀ wọ́n tẹ̀ sí báyìí tó bẹ̀rẹ̀ sí sáìn owó sáìn owó mi ṣé ìyàwó ẹ̀ ní gọ́fúnà àbí Akérédolú ní gọ́fúnà eléyìí tó le ju ti mímí kò lọ dẹ́mi ní gbogbo àdúrà kúrò bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ tó yàwó àwọn iná ló sọ̀rọ̀ Akérédolú ló sọ̀rọ̀ dìbò kó ṣe kí ni kó ṣe bẹ́ẹ̀ nígbà tó ń tẹ̀sán pé tó bá máa ṣe gọ́vùnà yìí láyé ọjọ́ yìí ó láti mú àwọn èèyàn méjì wá mú nǹkan wá ní which ward wọn ó lóun ò ní then later ó fún wọn lówó kan lọ́ba ń wá àsìkò ẹ̀sìn ẹ̀ ò tí ì tó ó ní bàtà ọmọ lábẹ̀ sí ń rìpù nǹkan tí bàbá wọn ṣe nítorí pé ó ní àwọn bẹ̀ẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ràn kínní lọ́dún kẹrin kò sí ìdílé ẹ̀ tó tún lè jẹ́ nǹkan kan state wọn wọ́n ti jẹ tí wọ́n tán ṣùgbọ́n tí wọ́n kàn fẹ́ sọ fún mo advice ẹ pé third time first time tó ṣe yẹn ti tó gbogbo business wọn bá mú wa máa hijack ẹ agbe fáwọn ibo ní meeting òyìnbó meeting wọn ìwòbó meeting wọn wọn fẹ́ gbin ọ̀pẹ wọn fẹ́ tún fi ọ̀rẹ́ ṣe mega city ẹ wọn fẹ́ ṣe bíi London wọn fẹ́ ṣe bíi ọ̀nà àlèrè amadomu amadegba ó ti gbàgbé èèyàn kọ́lé alájà mẹ́fà ó jáde láyé mo dúpẹ́ jí lọ́wọ́ Jésù olùgbàlà so that is it ìbá díẹ̀ nìyí ilé ayé eh, ìfọwọ́bà fìlẹ̀ ni káfọwọ́bà káàdùsí kékeré káfìlẹ̀ sọ̀bọ̀ tó wọ́n rántí. last week uh, he sent warning to some eh, other state governors concerning Akeredolu that they should learn yes. what happened. yes because even the next person like him is uh, Amusu hmm. Amusu and Daniel Dariye and uh, um, uh, Wike and all of them that they should learn from Akeredolu wọn ní kọ́gbọ̀n àdìdọ́ yóò lè péré màdù tó wà lẹ́yìn odi tó fi mú dánrin tó ń fún lówó tó ń ṣe dialysis center sí yunifásitì tó náà wọn ò lọ́pọlọ àwọn house of assembly assembly ti wọn lè gba half salary bí ìlú ṣe rí wọn lè gba half salary lẹ́yìn tó bá gbogbo owó tá a fẹ́ fi ṣe budget àwọn mẹ̀kúnnù ilé táwọn house of assembly àti fẹ́ gbà ojú ti gbogbo ìlú lọ dem hospital ò road ò anything ò ṣiṣẹ́ lótò ondo state kò sí ìwọ̀n tó wà even express tó ní Àkúrẹ́ àti Oǹdó sí ọ̀rẹ́ kò sẹ́ni tó fọwọ́ kàn so tako ara wọn tako ara wọn tako ara wọn àṣírí ṣì máa tú rẹpẹtẹ hmm. lórí nǹkan tó wà mẹ́ a lot of people resign and a lot of people go to jail and some of one of them will be invited to what to, by their by EFCC that's the problem ó dùn wá tó ní bá fẹ́ sùn lálẹ́ bye bye tó bá ra àwọn ọmọ mi tó bá kúrò lamẹ́ríkà àbí lóyìnbó bye bye máa sọ fún wọn nítorí ó ní amú olódodo kúrò then psalm thirty four psalm sixteen then is it um, Jeremiah eight eighteen ó ní I'm the one that gave you power to be rich praise God but what we are seeing now is uh, ṣé ìmọ̀ tí wọ́n lò nígbà tí youth youth youth youth youth youth youth I need youth I need youth look at the, the latest ones uh, minister tí o ti ṣe ọdún oṣù méje ẹbí nǹkó ti mọ ó ti tà díẹ̀ káàkiri ìgbà tó wà ní kọ́lẹ́jì wọ́n ti gbé ọgbàjàbí àmìlà under six months ó ti kọ́ ọjọ́ tí wọ́n fi ṣe wá ni look at look at uh, eh, Mefele and look at uh, Maina look at uh, Funtua look at uh, um, Ekweremadu and look at the Senate president when are they going to be tired they just build their they put their promises on government blood sucking virtually every time look at the COVID money. Holy shit. Everything was shared. I don't know when we're going to have peace in Nigeria. I don't know. So that's it, sir. Thank you, sir. So in how many weeks' time, because you have been busy with uh, Revelation 2024, a lot of people have been saying, ah, when will the book be out? Yeah, i am finished the book today. Mm. It took me about three weeks. Mm. The Lord revealed and revealed. As, as, as the Holy Spirit is bringing it, I'm putting it down. And all the people you mentioned, I put it there. and I'm going to send a copy to them. But the only thing I would uh, they said Tinubu should beware of Bajabi Amina, beware of MC Oluomo, beware of uh, the people of Lagos State, and then beware of uh, uh, all these ladies he fixes as uh, ministers, because virtually all of them uh, they've slept with one minister, commissioner, or all before they got to the place. They were penciled by those people, by, by, by, by, their man friend, woman friend, a man friend, boyfriend. That's what happened. And that was all wrong the, uh, the government of uh, uh, Good Lord Jonathan, because a lot of people has made uh, at least Madueke the administrator. Mm. Many governors today, about three or four governors, has made a lot to at least Madueke. And before that, they kept some money in their hand, this and that and that. So we are, we're expecting her to come and give us the list of these people. Maybe Nigeria can know peace. Now he's tired because he has money he cannot spend. He's living in a house he cannot fly to anywhere. So what is the benefit? What is the benefit? But the Lord revealed that he will be in the country this year. Before the end of July, he will be in this country. A lot of things, a, secret are going to be exposed with uh, Abraham, Dangote, all of them. The auditors are doing their work, and we rely on them, and they will deliver Nigeria. In Jesus' name. All right. Thank you so much, sir. Thank you.